alhamdulillah akwai fún ọlọ́wọ́ bá wa allah alladhi amara bi sulati rahim ọlọ́wọ́ bá ọba tí ó pàṣẹ ipe ká máa sokùn ẹbí papọ̀ lẹ́yìn gbàtà bá ti ṣe dáadáa sáwọn òbí wa wasalatu wasalamu alarrahufin rahim àánú ọlọ́wọ́ bá ìkẹ́ ọlọ́wọ́ kọ́ bá ẹni tó láàánú tí máa ń ṣàánú àwọn èèyàn tí sì máa ń ẹbí pọ̀ nàbí yìí náà muhammadin òun náà ni ànábì wa Muhammad wa ala alihi wa sahabihi ajma'in àánú ọlọ́run kọ́bà nábì náà àtàwọn sahaba rẹ̀ àtàwọn ará ilé rẹ̀ ẹ ma yá mi nínú ẹ̀sìn wa níta fi bá ní sọ̀rọ̀ lẹ́nu òun náà ni sulatul rahim ìmá sokùn ẹbí papọ̀ ẹ̀rí ẹbí òun làwọn tí wọ́n bí wa papọ̀ lọ́kùnrin wọn àti lóbìnrin wọn ìmá ṣe dáadáa sẹ́bí ó bẹ̀rẹ̀ lérí òbí wa bàbá wa àti ìyá wa ẹlòmíì lẹ́yìn bàbá rẹ̀ àti ìyá rẹ̀ kò ní ṣe dáadáa sẹ́lòmíì mọ́ nínú àwọn ẹbí a ní bàbá àwọn àti ìyá àwọn nìkan lẹ́bí wọn nínú ẹ̀sìn wa yìí tá ẹ̀sìn Islam dáadáa tá a ṣe sí bàbá wa àti ìyá wa òun náà la sí ẹbí wa ẹ̀yọ́ mayami nínú ẹ̀sìn Islam ìṣe dáadáa sẹ́bí ibadatun min al-ibadati adh-dhahira amara Allahu biha ẹ̀sìn ni nínú àwọn ẹ̀sìn tó hàn tá a máa rí lára yàn tá a fi máa pèèyàn lẹ́lẹ́sìn ọlọ́run bá pàṣẹ rẹ̀ nínú koran bó ṣe pàṣẹ ẹ̀rùn tó pàṣẹ àwẹ̀ tó pàṣẹ ká máa ṣe dáadáa sáwọn òbí wa méjèèjì ó wá pàṣẹ ipa àwọn ẹbí tó so mọ́ bàbá wa ẹbí tó so mọ́ ìyá wa àtẹbí tó so mọ́ àwọn ọmọ wa ká máa ṣe dáadáa sí wọn ìmá wá ṣe dáadáa sẹ́bì dandan ni fún gbogbo mùsùlùmí òdodo téèyàn máa wá fi sin ọlọ́run títí tí ìpínyà ó fi wà láàrin wa tẹ̀bí náà lẹ́ẹ̀ma ṣe dáadáa ṣẹra yín ọlọ́run ọba aláàdì ìdí sọ fún wa nínú alukur'an ní karim ìpè ká lè bẹ̀rù ọlọ́run ká sì bẹ̀rù ọlọ́run lára okùn ẹbí ká má ọjà nítorí pé bọ́ba ti já. Ja, wàhálà ni fún yàn nílé ayé àtijọ́ alkiyama ọlọ́wọ́n bá sọ nínú Qur'an karim a'udhu billahi minash shaitani rajim ọlọ́wọ́n bá sọ nínú Qur'an ọlọ́wọ́n bá ní wattaqullah ẹ bẹ̀rù Allah alladhi tasa'aluna wal arhama ẹ bẹ̀rù okùn ẹbí èyí tẹ́ ẹ máa fi bẹ̀rẹ̀ ayín okùn ẹbí ọlọ́run ní wal arhama ẹ okùn ẹbí ẹ má jọ já inna Allaha kana alaykum raqiba ọlọ́wọ́n bá ní dájúdájú Allah ń sọ yín ọmọ ẹ̀yìn tẹ̀ ń dẹ̀bírú ọlọ́wọ́n sì mẹ̀yìn tẹ̀ ń bí ṣe Quran 4 Suratun Nisa ayé alákọ̀ọ́kọ́ lọ́lọ́run ti ń sọ bẹ́ẹ̀ ìpè ẹbẹ̀rù wọn ọlọ́run kẹ́sì bẹ̀rù okùn ẹbí amúrú ìlàhì káṣọ okùn ẹbí papọ̀ àṣẹ látọ̀dọ̀ ọlọ́run tó wà ní ọ̀pá wá láṣẹ pé ká ṣe nínú Al-Qur'an ó ní ká fún wọn ní ìwọ̀ wọn ká jẹ́ kí dáadáa ó máa kú lọ́tọ̀dọ̀ wa sọ́dọ̀ wọn tí wọ́n ń pè ní ìwọ̀ wọn gbogbo ntọ́ máa ṣẹṣẹ́ bí tinú rẹ̀ ó fi máa dùn òun náà ni wọ́n ń pè ní ìwọ̀ rẹ̀ ọlọ́wọ́n bá ní wá àdè dàlùkùrú ẹ fún wọn ní ìwọ̀ wọn ìwọ̀ wọn náà ni pé kẹ́ ẹ máa dùn wọ́n nú kẹ́ ẹ sì máa ṣe dáadáa sí wọn six lọ́lọ́run ti sọ pé ẹbí àjẹwọ́n ní dáadáa tá a máa ṣe sí wọn ní gbogbo ìgbà sulatul rahimi min alamatil iman tí wọ́n bá pèèyàn ní oní imani tí wọ́n pèèyàn lẹ́lẹ́sìn ìdójì á pé imani ń bẹ lára yẹn á lọ lè béèrè ọ̀rọ̀ rẹ̀ á lè béèrè ìṣesí rẹ̀ lọ́dọ̀ àwọn ẹbí ẹ̀ á máa wo ṣe ń ṣe dáadáa sẹ́bí ẹni bá ṣe dáadáa sẹ́bí ló nígbàgbọ́ ẹni tí ó bá ṣe dáadáa sẹ́bí ọlọ́run yọ ọ́ kò àwọn onígbàgbọ́ anabi sallallahu alayhi wa sallam anabi ni waman kana yu'minu billahi wal yawmil akhir ẹni tó bá nígbàgbọ́ sọ́lọ́n lóòótọ́ tó ní ìmánì tó sì nígbàgbọ́ pé ọjọ́ àlùkìyámà ń bọ̀ ọjọ́ kan ń bọ̀ ọjọ́ tí ò ní sọ́jọ́ lẹ́yìn ẹ̀ mọ́ tọ́lọ́wọ́n máa dájọ́ onígbàgbọ́ ẹ̀rújọ́ náà ń bá falẹ̀yẹ́sọ̀lẹ̀ rahima kọ́ya máa sokùn ẹbí papọ̀ kọ́mọ jẹ́ okùn ẹbí ọjà kọ́mọ jẹ́ okùn ẹbí ọjà lọ́wọ́ wọn ẹ̀yọ́ máa ya ẹ̀rí okùn ẹbí tá a wí òun gan fún rẹ̀ ọlọ́run ọba ní kó sọ̀rọ̀ ọlọ́run ọba ní kó sọ̀rọ̀ ọ̀rọ̀ méjì ló wá sọ ọ̀sàdúà fẹ́ni tí ń bá ń so ó pọ̀ ọlọ́run ní kó máa ṣe pẹ̀lẹ́ gbogbo ẹni tí ń bá ń jákun ẹbí odisala muhammad sallallahu alayhi wa sallam anabi ni arahimu muta ale kọtunbẹ̀lẹ̀ arṣi anabi ni okùn ẹbí fún rẹ̀ ọwá so máa lára sí ọlọ́run tẹkúl wọn wà ní sàdúà máa wà sọ́lá ni wà sọ́lá Allah ó ní gbogbo ẹni tó bá sokùn ẹbí papọ̀ gbogbo ẹni tó bá somi papọ̀ ìwọ ọlọ́run ọba jẹ́ kí wọ́n wà nínú àwọn ẹni súnmọ́ tí wọ́n súnmọ́ wọ ọlọ́run tí wọ́n náà súnmọ́ wọn kí wọ́n di wòlíì nù ìta máa ń ṣe tá a máa fi ya wòlíì nù wọ́n máa ń kọ́ta àní okùn ẹbí ní ìwọ ọlọ́run gbogbo ẹni tó bá já mi kọ́ta àwòlọ́ ìwọ ọlọ́run bá mi já kó nínú àánú rẹ ọlọ́run ah ọlọ́run mo sẹ́ sọ wa o ẹ̀yọ́ máa ya nínú ẹ̀sìn wa okùn ẹbí kìí ṣàwàdà manahum dhawul arham àwọn àwo làwọn ń pèlè bí gangan alákọ̀ọ́kọ́ tá ànábì kọ́kọ́ dákọ fún sàhábà kan tó lè béèrè lọ́wọ́ ànábì pé ta alákọ̀ọ́kọ́ ṣe dáadáa sí lérílẹ̀ ayé yìí ànábì ní ummuka ànábì ní ìyá rẹ̀ ni lẹ́yìn náà lànábì wá dákọ bàbá bàbá lọ́kàn lẹ́yìn náà àwọn ọmọ rẹ̀ àtàwọn ọmọ ọmọ rẹ̀ àwọn òbí òbí rẹ̀ lọ́kùnrin àti lóbìnrin àwọn ọmọ ìyá rẹ̀ àtàwọn ọmọ wọn lọ́kùnrin àti lóbìnrin àwọn àbúrò bàbá rẹ̀ àtàwọn ọmọ wọn àwọn ẹ̀gbọ́n bàbá rẹ̀ àtàwọn ọmọ wọn àwọn àbúrò ìyá rẹ̀ àtàwọn ọmọ wọn àwọn ẹ̀gbọ́n ìyá rẹ̀ àtàwọn ọmọ wọn ẹ̀yọ́ miami nínú ẹ̀sìn Islam ẹ̀rí pé iṣẹ́ pọ̀nlẹ̀ ẹ̀sìn sí pọ̀nlẹ̀ rẹpẹtẹ tá a ṣe nínú ẹ̀sìn nínú ẹ̀sìn tá a fi súnmọ́ lọ́wọ́ òun ká máa ṣe dáadáa sí gbogbo àwọn tá a kalẹ̀ nítorí pé ọlọ́run ti lọ́ wa papọ̀ àwọn náà ni ó kù fún ìyàn nígbà pọ́njú ẹbí ni ó kù nígbà nira ẹbí ni ó kù nígbà wàhálà ẹbí ni ó kù fún ìyàn tí gbogbo èèyàn bá sá fún ìyàn tàlà wa ń pè lẹ́ni tí ń ṣe ìbáàdà tá ń sọ ta ni ń sokùn ẹbí pọ̀ lóòótọ́ gbogbo anáàlà máa ń pé à ń ṣe dáadáa sẹ́bí à ń sokùn ẹbí pọ̀ bó láti mẹni tí ń sokùn ẹbí pọ̀ àtẹni tí ń parọ́ anabi wa muhammad sallallahu alaihi wa sallam anabi nílẹ̀ ìsàlẹ̀wá àṣìlúbílẹ̀ mu káfí gbogbo ẹni tí ó dẹ́pẹ́ ẹni tí ń ṣe dáadáa sí nìkan nínú ẹbí lòun náà máa ń ṣe dáadáa sí bọ́bá fún mi èmi náà ó fún bọ́bá kí mi èmi náà ó kí tọ́ba ràn mí lọ́wọ́ èmi náà ràn án lọ́wọ́ tọ́ba wá mi èmi náà wà amẹ́ni tí ò wá mi tí ò kí mi tí ò mọ̀ mi tí ò ṣe dáadáa sí mi èmi ò ní ṣe dáadáa sí nínú ẹbí ànábì ni eléyìí ẹ̀ṣẹ̀ ni ti ń sokùn ẹbí pọ̀ ẹni tó jẹ́ pé ẹni ṣe dáadáa sí nìkan nínú ẹbí nìkan lòun máa ń ṣe dáadáa sí anábì ní wàlá kínàlẹ́ wá ṣọlá anábì lẹni tí ń sokùn ẹbí pọ̀ alẹ́ ìta kọ́tí àtọ̀rọ̀ ìmúhù wọ ṣọlá ha òun náà lẹni tó jẹ́ pé àtẹni tí ń ṣe dáadáa sí àtẹni tí ò ṣe dáadáa sí gbogbo wọn lòun máa ṣe dáadáa sí òjísánlá muhammad sallallahu alaihi wa sallam ó ní ọlọ́run ọba ọ̀sán nínú hadith al ipe inna rahima sujna anabi ni ọlọ́run ọba sọ pé okùn ẹbí ìtàkùn ni ọlọ́run ló ta papọ̀ mina rahman ọba aláàánú ló ta papọ̀ ìwà àtẹ̀gbẹ́ àtàbúrò àtọmọ àti bàbẹ́ ọlọ́run ọba ló lọ yín pọ̀ ọlọ́run ló ní kẹ́jì ẹ̀yìn ọ̀dà pọ̀ lẹ́ni ọ̀pọ̀ wa ìtàkùn tọ́lọ́run lọ́pọ̀ àti ń jà à ń já takùn ìtàkùn tá ń já yìí bẹ́yìn bá ti já ìtàkùn lábẹ́ igi wàhálà ti bá igi náà ibi igi náà ò ní rúwé mọ́ igi náà sì ní dàgbà sí àdánwò bagi náà tá a bá fẹ́ kí àdánwò ọbẹ̀ bì ẹ má jẹ́ a máa já ìtàkùn tá a wí nítorí pé bí ẹbí bá ti tò tó bá ti da àwùjọ da tẹ́bí bá ti bàjẹ́ àwùjọ ò ní da ìwọ́tọ̀ dànù ẹbí ṣíwọ́ lọ́ọ́ dáńtà àwọn tí wọ́n jọ bí papọ̀ gan ló ń ṣàbúrú sí bóò ló ṣe wá máa ṣe dáadáa bóò láti máa retí dáadáa lọ́dọ̀ rẹ̀ fáwọn tí wọn ò bí papọ̀ ilé láti kẹsọ̀rọ̀ dé ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn Islam anwa'ul ihsani ila dhawil arham àwọn dáadáa tá a máa ń ṣe sí àwọn tó bá jẹ́ ẹbí wa alákọ̀ọ́kọ́ a máa ń pàkíyèsí wọn báwo làwọn ẹbí wa ó sì máa ọlọ́run ọlọ́run bá Allah subhanahu wa ta'ala ọlọ́run bá ní wa anziri ashiratakal aqrabin ọlọ́run bá ní ìrẹ́ annabi sallallahu alaihi wasallam máa kìlọ̀ fáwọn fámìlì rẹ̀ àwọn ẹbí rẹ̀ kí wọ́n fẹ́ bọ́ọ̀lẹ̀ kí wọ́n máa sin ọlọ́run bá nìkan ká má jẹ́ bí ó wọná lọ́rùn látara pé incest mi yàtọ̀ sí islam eléyìí ni dáadáa tó tóbi jù tá a lè ṣe fáwọn ẹbí wa ká máa pè wọ́n sínú tawhid ká máa pè wọ́n sínú sunna títí tí wọ́n fi ṣe ẹ̀sìn èyí tí ọlá láàfin àdọ́dọ̀ ọlọ́run sọ́tò ṣọ̀ara ni ọlọ́run bá ti ń bá wa sọ ilé quran twenty six ayah two fourteen ẹlẹ́ẹ̀kejì a máa wá ṣiṣẹ́ nínú ṣẹ́tàǹṣe a máa rówó ṣe rí owó ta bá rí ń bẹ̀ a máa wá bùfẹ́ bí ń bẹ̀ lóṣooṣù àbí ní gbogbo bá ń fún wa nítorí pé ọ gbọ́dọ̀ máa sọ pé ẹbí ọ̀bọ ṣiṣẹ́ báwo ló ṣe fẹ́ ọbẹ̀ náwó báwo ló ṣe fẹ́ bọ́ náwó nítọ́lọ́run sọ fún un kan sọ ni pé bọ́ ọba ti rówó bùfẹ́ bí ń bẹ̀ ọlọ́wọ́n bá ní yasalunaka madha yunfikun ọlọ́wọ́n bá wa kulima anfaqtum min khairin falil walidaini wal aqrabin ọlọ́run ọba ní owó tó dáa jù lówó tẹ náà fáwọn òbí yín wal aqrabin àtẹ̀yìntẹ́ bùfẹ́ bí ọmọ wa wo nu ẹbí rẹ àwọn wo ni ò ti dáa fún àwọn wo ni wọ́n ní ṣòro ọmọ wa bù fún wọn nínú owó tí wọ́n nìkan dá sẹ́ẹ̀sì ẹni tí ọ̀bọ̀ ṣiṣẹ́ nu ẹbí ọmọ wa ná ń bẹ̀ nítorí pé ọ̀fẹ́ súnmọ́ lọ́n ọlọ́run sì pọ̀ ọ́ láṣẹ eléyìí nínú suratul Baqara Quran two fifteen lẹ́yìn náà ó máa béèrè àlàáfíà wọn ó máa sálámà sí wọn ó máa pè wọ́n lérí fóun broda mi àǹtí mi àbúrò mi bọ́ọ̀lù àlàáfíà yín tí ọlọ́run bá ṣe oore ìdùnnú fún wọn ò ní lára ó máa lọ lè dùnnú ń bẹ̀ wọn náà ó máa lọ lè ṣe àìdùnnú yẹn pẹ̀lú wọn níjọ́ tá a dánwò bá bá wọn inú rẹ̀ ò máa dùn wọn náà ó lọ bẹ̀ ó lè bá wọn kẹ́dùn níjọ́ bá rẹ̀ wọn ó gbogbo bó ṣe lọ bó ṣe ń bọ̀ yìí ẹ̀sìn ní o tó fi ń sọmọ ọlọ́run bá wa tí wọ́n bá wá sí mistake gẹ́gẹ́ bí ẹlẹ́ran ara ọ wà mójú fún wọn nítorí pọ̀ súnmọ́ ọlọ́run ọba lára wọn àwọn tá a wá wí ẹ̀yọ́ miami ẹ̀sìn wa a máa ra wọn aláṣejù nínú wọn gbogbo àwọn tí wọ́n bá ń ṣàṣejù àwọn oníwà abú ìwọ máa wá fi dáadáa bá wọn lò táwọn bá ti lé ejò sí ọ ìwọ lè kù sí wọn táwọn bá ń pẹ̀gàn rẹ ìwọ ní pẹ̀gàn wọn táwọn bá ń sọ̀rọ̀ ẹ̀ láìda ìwọ ní sọ̀rọ̀ wọn láìda gbogbo tó bá jẹ́ ìnira lára ẹbí ọmọ farada especially tọ́lọ́n bá gbé ọ̀gá láàrin ẹbí nítorí pé bọ́ bá ti nàró láàrin ẹbí kò ti wọ̀ṣẹ́ iṣẹ́ tó ti wọ̀ yìí ìbáàdà ni wọ́n ń pè tọ́ ma fi súnmọ́ lọ tọ́ bá máa bẹ́ẹ̀ ọmọ lọ mítìn ẹbí ó sì ní máa da mítìn rú kìí sí pé ọwà jẹ́ igi wọ́rọ́kọ́ tí máa da mítìn ẹbí rú ẹ máa péjọ ẹ máa ṣètò bí yóò ṣe máa da afẹ́ bí lẹ́yìn náà ọmọ tújúká tẹ́bí bá wá wù ọ ọkọ àwọn ọmọ rẹ àtìyàwó rẹ kàn máa tújúká tẹ́bí rẹ bá ti dé bàbá rẹ̀ ìyá rẹ̀ àwọn àbúrò ẹ̀gbọ́n ẹ̀ ọmọ ọ̀nkọ ẹ̀ ẹ̀ máa tójú ká ẹ̀ máa gbà wọ́n lálejò gbogbo tẹ̀ ń ṣe yìí àmọ́ àfi súnmọ́ lọ lẹ́yìn náà wọ́n máa wá ṣàdùà fún ẹbí ọmọ tọrọ dáadáa fún níkọ̀rọ̀ àbúrò mi ẹ̀gbọ́n mi ọmọ àǹtí mi ọlọmọṣàjọ dáa fún èyí tó ti dáa kọ́ lọ́mọjọ́ bàjẹ́ èyí tí ó bá dáa fún tọ́dẹ́pọ̀ wà nínú ìṣòro ayé ọmọ abẹ́lọ́n fún kọ̀rọ̀ nítorí pé ẹbí rẹ̀ ni àwọn afáàní wa ń sádà alqaribu kulla bab wọ́n àdúrà yìí dandan fún wa ká máa ṣe fẹ́ bíi kò sí bẹ́ẹ̀ bí sì lè burú tó ẹ má dọ́dọ̀ mi èmi náà ní dọ́dọ̀ yín ẹ má kí mi náà kí yín wọn ni tọ́ba ti gbogbo lẹ̀kún dáadáa tá a lè ṣe láyé sódà bàbá dùá kò lè tilẹ̀kùn kádùá ọmọ dọ́dọ̀ rẹ̀ a máa tẹ̀síwájú níjọ́ mẹ́jọ pẹ̀lú yọ̀ǹda àtọ́lọ́wọ́n bá wa lérí okùn ẹbí. wasalaamualeykum wa rahmatulah barakatu.